títí di ọjọ́ ìgbà ìfìyàmù àwọn àtẹ̀síwájú ta níbi tafsir suratul baqara eléyìí tí a ń bá bọ̀ ara eléyìí tí a náà ni ara ọlọ́run bá subhanahu wa ta'ala وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون الله سبحانه وتعالى لم يبقي وتشي على إخوة إجيوا ربا يعني قوة ọlọ́run ti ní àwọn tí wọ́n ń jẹ rìbá mi àwọn tí wọ́n ń gba rìbá tí wọ́n bá jáwọ́ kí wọ́n mú wọn gúnlẹ̀ bí wọn lọ́wọ́ bá tó sáàmù ọ̀tà àìlà bákan náà lọ́wọ́ bá tó wá ń ṣàlàyé fún gbogbo ẹni tó bá túbá níbi rìbá pé àwọn owó tí ó ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn tó ti yá wọn báwo ni ó ṣe ṣe kí ni kó ṣe pẹ̀lú àwọn ẹni wọ̀nyí ọlọ́run ni wọ̀nyí kí àdàdù ìfúwàtí fanájúwàtí ìlànà ìtàwà ó ní tó báyẹ pé ẹni tí ó jẹ gbèsè yìí ìyẹn ni ẹni tí ó yáwó lọ́wọ́ ẹni tí ó ń yáwó èlé tó bá jẹ́ pé ẹni tara ni bàbá tó bá tún ìlà àwọn ìtara kó ṣe sùúrù títí dìgbà tí ara ó fi dẹ onítọ̀hún ìyẹn pé ẹni tí ara bá ní èyí tó jẹ́ ojúṣe àwa mùsùlùmí àgàgà tí ẹnìyàn bá yáwó lọ́wọ́ wa àbújẹ wá gbèsè a gbọ́dọ̀ lọ lára a gbọ́dọ̀ wò ó díẹ̀ a kò gbọ́dọ̀ máa tún máa béèrè lọ́wọ́ rẹ̀ mọ́ gbèsè tó jẹ wá nígbà tí a sì mọ̀ pé inú ìnira ló wà ẹgbẹ́ pé àtijọ́ àti

òun onítọ̀hún lè à ń láti béèrè owó wa tí ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣe lágbájá gbèsè ní ń kọ́ ṣùgbọ́n ẹni táwọn náà rí pé ara ní lóòótọ́ tó pẹ̀lú ní yóò jẹ́ lówó ní bó ṣe ń ṣe bó ṣe ń fi owó ṣe òkú ní oṣù máa fi owó ṣe bẹ́ẹ̀dì bó ṣe ń wọlé ní oṣù máa wọ gíní bó ṣe mú bó ṣe mú eléyìí ní oṣù máa mú eléyìí nípa àwọn kàtà àbówó ṣe ó lè pa àwọn tẹ́ẹ̀tì mẹ́ta láàrin oṣù mẹ́rin ó sì ní kò sówó lọ́wọ́ òun àwọn nǹkan tá à ń ṣe ló ń fowó ṣe irú ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gbà ṣùgbọ́n ẹni káwa náà rí pé adíjẹ́ adímú ní kò rọrùn fún kò lówó tí ó fi jẹun dépò tí ó sọ gbèsè wa irú ẹni bẹ́ẹ̀ yẹ́ dìbò ìrọ̀rùn òun ó di dandan ká ṣe kí ni ká ṣe sùúrù pẹ̀lú nǹkan táwọn àfáwí lọ pé dandan ní irú ẹni bẹ́ẹ̀ aláti ṣe sùúrù fún ẹni tó tún bá wá ń bi onítọ̀hún pé dúkìá mi tó ń bẹ lọ́wọ́ rẹ gbèsè tó ń bẹ lọ́rùn rẹ tó jẹlú òun láti sọ́ni wọ́n ní onítọ̀hún ẹlẹ́ṣẹ̀ ni nítorí pé nǹkan tọ́lọ́ wọn bá sọ ni pé wàá yẹn kí àlọ́gbò ẹ̀kúrọ́tì fanadurọ́tì ìlà mẹ́ta tó tó bá yẹ pé nǹkan ní ni ká ṣe sùúrù fún títí dìgbà tí ara ó fi dẹ̀ ẹ́ ìgbà wọn lára ó dẹ̀ lẹ́yìn oṣù kan ni lẹ́yìn oṣù méjì ni lẹ́yìn ọdún kan àbí jù bẹ́ẹ̀ lọ kò sẹ́ni tó mọ̀ ìgbà ó ṣe sùúrù títí di ìgbà ká ó fi jẹ́ ọlọ́wọ́ ni wà á ń tàbọ́dàkù fọ́yìnwó lápò ọlọ́wọ́ ní kẹ wá ṣe sọ́dápọ̀ eré lólóore fún nǹkan tó ta àlàmú tí ẹ̀yìn bá mọ̀ ìyẹn ní pé gbèsè tí ń bẹ lọ́wọ́ ẹni a sì mọ̀ pé ara ní kí a wá wò pé ókè owó mi mo yọ̀ǹda rẹ̀ fún ẹ ọlọ́run ní eléyìí ló lóore fún wa tá a bá mọ̀ níbi ààyè yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó gbé ọlá fún súnà alàlùfọ́ lórí nǹkan tó jẹ́ ọ̀ranyàn kí ni ọ̀ranyàn òun náà ni kí ẹni tí ó jẹ gbèsè kó ṣe kí ni kó san gbèsè ẹ̀ dandan ni àbí kí wá ní súnà àbí mustahab òun náà ni pé ta ṣe sọ́dápọ̀ àbí sọ́dápọ̀ kan ó jẹ́ wájú lẹ́yìn ìgbàká sọ́dápọ̀ kì í ṣe wájúbà zàká nìkan ló jẹ́ kí ni wájúbà ọlọ́run wá sọ pé kéèyàn ṣe èyí tí ó jẹ wájìbù yẹn ó lóore ju ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ tó jẹ́ pé ta gbowó wa gẹ́gẹ́ bá ṣe yà níbi ara yìí sì àwọ̀pọ̀ wípé ọlọ́run ọba ó fàdọ́là súnà lórí wájú ó gbọ́lá fún nǹkan tó jẹ́ súnà lórí nǹkan tó jẹ́ dandan ṣé a lè wá mú látara ẹ̀ pé súnà ń kọ́ olóore ju wájìbù lọ kálá a ò lè mú bẹ́ẹ̀ nítorí pé àwọn ẹ̀rí mi ń bẹ rẹpẹtẹ tó fi wá pé súnà ní kò tó nínú rẹ̀ náà ní gbogbo tó jẹ́ جدي شرف صلى الله عليه وسلم سيفي وما تقرب إلي عبدي بشيء أحب إليها أحب إلي مما افترضته علي ألو ميوني سمامي فلو فقاتم يلا بني فسي جو فسي مشيلا وانا جلو يلا أتما pẹ̀lú gbólóhùn tí ọlọ́run ọba sọ nínú àdéhùn kúrẹ́sì yẹn yóò fi yé wa pé ọ̀rọ̀ yẹn ní ó lọ́la ju súnà lọ. ọ̀rọ̀ yẹn òun la kọ́kọ́ ti síwájú síwájú súnà ṣùgbọ́n àwọn oníṣubhat àwọn oníwùjú ni wọ́n lè sọ pé aha nínú ara yìí ọlọ́run wa ń tàtọ́ dàgbò kéwòn òun ló lóore fún yín ó gbé ọlá fún súnà ju fọ́ọ̀dù lọ ó wà sọ pé látàrí ẹ̀mí kéèyàn mójútó súnà ó lóore ju kéèyàn mójútó ọ̀ràn èèyàn lọ ó máa dára wọn láàmú níbi àwọn nǹkan tí kì í ṣe ọ̀ràn èèyàn wọ́n máa ṣe wàhálà lórí ẹ̀ tààjú gbẹ̀ òní já ṣùgbọ́n àwọn ìwọ̀n ọ̀rọ̀ ya ní ó lè máa kí láti sóhùn ó lè máa lóhun ṣe lè jẹ́ pé àwọn tí wọ́n ṣe ní àtàrù bídà náà ni wọ́n máa ń ṣe kò ní ṣe kí ni kò ní kí ìsọkúsọ ni ó ń sọ pẹ̀lú tụwi ahya iri onyebụlụwaụaụaị watapụya nwonye bewụ ọjọ ka na ewulata ihi iranlọọ ịleiji ewu se gbata lọsọ na naụba jen supanlọọ ewu gbólóhùn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala wí ọjọ́ wo ni ọjọ́ tí ẹnì kọ̀ọ̀kan wa yóò ṣẹ́yìn padà lọ sọ́dọ̀ ọlọ́run òun náà ni ọjọ́ tí ẹnì kọ̀ọ̀kan yóò papòdà tí ó di àbẹ̀gbé apá òun ṣe gbé ẹsẹ̀ òun ṣe gbé jọ náà gbogbo àwọn àṣẹ téèyàn ti ń pa síwájú kọ́jọ́ ìtòdé èèyàn nílé pamọ́ ọlọ́run wọ́n tako ìyàwó máa ń tó jàrún àti ìlú ìlànà ẹgbẹ̀rún ọjọ́ kan eléyìí tí ẹ ṣe padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba níbẹ̀ ìyẹn ni ọjọ́ tí ẹnì kankan wá tí a papòdà nítorí náà gbogbo nǹkan bá ń ṣe láyé ká máa rántí ọjọ́ yìí pé ọjọ́ kan bọ̀ tí a dúró gbé gbogbo agbára ta ní ni yóò dókun gbogbo ọgbọ́n wa gbogbo ìmọ̀ wa ẹlòmíì yóò máa lù ẹ́ jìbìtì yóò ti máa rò pé agbọ̀lélẹ̀ mo lù lórí bẹ́ẹ̀ sì ni kò rántí pé ọlọ́run ọba ń retí òun níjọ́ tí òun padà ṣe ń padà lọ́sọ́dẹ̀ tí ò bá gbámú ní ayé bí ló padà fi àìjẹ́ lálùkìyàwó nítorí náà tá a bá fẹ́ sọ̀rọ̀ tá a bá fẹ́ báwọn èèyàn lò gbogbo nǹkan tá a bá ń ṣe ní ká máa rántí pé ọjọ́ kan á padà lọ jábọ̀ fún ọlọ́run ọba gẹ́gẹ́ àwọn bàbá wa ti máa ń sọ pé nígbà tí ọba ń bọ̀ láyé ní ọmọ ó diwọ́ lẹ́ni tí ń wálé ayé mọ́yà gẹ̀rù báwọn ṣe tù wọ́n ní tí ó bá kú láyé ní ó la ọkùnrin tó kò sí nǹkan mọ́ ó mẹ́rin àwọn àṣírò tí wọ́n sọ pé ara yìí òun náà ni ara tó sọ̀kalẹ̀ gbẹ̀yìn nínú àlùkò àmì tí wọ́n takò ìyàwó máa ń tó jà ń ìlú ẹgbẹ̀rún ọjọ́ tí ẹnìkan kan yóò ṣe ń padà lọ sọ́dọ̀ lọ́wọ́ ọba súnmọ́ tí wàá fà kúlù lọ́sìn máa tẹ̀sẹ̀bẹ́ wọ́n ń lẹ́rù lọ́wọ́ nǹkan tí ẹ̀mí kankan bá ṣe ni àwọn àpò àákan lẹ́sẹ̀ tó bá yẹ pé dáadáa ló ṣe tọ́jọ́ yìí bá tọ́lọ́wọ́ ọba yóò bá kan lẹ́kan ẹ̀sán dáadáa náà lọ́wọ́ ọba òkú ẹ tó sì jẹ́ pé lọ́dún náà lòun ṣe tí ikú fi dé bá nǹkan tọ́lọ́wọ́ ọba yóò fi ṣẹ̀kan fún òun náà ni nǹkan tó ṣe déédé iṣẹ́ tó ń ṣe nítorí náà tọ́ba ní wọ́n tí ọjọ́ ẹ̀sán ọjọ́ yìí náà ni wọ́n ń sọ ọjọ́ tí ọlọ́run yóò padà fún kó wá ní èrè iṣẹ́ rẹ̀ nítorí pé mọ̀mọ́dá kọ̀tọ́rẹ́ ìyá àbáfúrú ẹni tó bá ti kú ní ìgbéǹde rẹ̀ òun ti tó ó ti dìde náà ní ó ti ó ti ṣẹlẹ̀ nítorí pé nígbà tá a bá wà nínú sàárè làwọn mọ́lákù méjì yóò wà bá wa wọ́n gbé wa jókòó wọ́n ṣe àwọn ìbéèrè kan ní ọ̀dọ̀ wa nítorí náà ဘုဒ္ဓဝေသောသောဘူပတာပချိလိုက်သာဝတိပဒတိအောက်ပဒလောကဘုရောမဆုသာလောဝတအာလလက်မီအာရီအာရေလေးဒုက္ခဘောနာမီအာရတုတုနေနောအလ်ကုရ်အာန်ဘောတိအာရနာမီအာရတုဒိအာရတုဆောနိပါဘီစီ wọ́n tá a bá wo kòhánì tọ́ba ní àyà wo ló kéré jù nù kòhánì ta ló lè sọ fún wa àyà àyà àyà àyà àyà wo ló kéré jù nù kòhánì wọ́n lọ sọ wọ́n yára tó kéré nínú alukur'an òun náà ni thumma nadhar thumma nadhar aya mẹ́fà àbí ara mẹ́fà ni múdà mọ̀táyẹ ni múdà mọ̀táyẹ òun ní ṣẹ́dá onímọ̀dù ara fi rẹ̀ oṣù ju mélòó lọ oṣù ju mẹ́fà lọ ṣùgbọ́n thumma nadhar thumma ara mẹ́ta mẹ́ta ara mẹ́ta ni òun kéré jù nínú القران نعم شو ايات الوجود من القران وهنا من ايه الله سبحانه وتعالى قل يا ايها الذين امنوا اذا تداينتم بدين الى اجل مسمى ọlọ́run ló fi ẹ̀yin olùgbàgbọ́ òdodo tí ẹ bá yára yín ní nǹkan kan ní títí di àsìkò kan pàtó bọ́lẹ̀ jẹ́ pé wọ́n sọ pé déyìnù ní ìtumọ̀ rẹ̀ ojú kan jùlọ ìyẹn ni pé wọ́n ní gbogbo nǹkan tí ó bá ń bẹ nínú ààbò èèyàn eléyìí tó yẹ kéèyàn ṣe wọ́n ní déyìnù náà ni. So. ṣùgbọ́n èyí tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó gbà lérò níbí òun náà ni ìyá rẹ̀ ní nǹkan bóyá owó ni tàbí nǹkan máa ń tí ó bùkátà nítorí pé ìtumọ̀ ní ojú ìyá rẹ̀ ní lọ tába jẹ gbèsè àwẹ̀ kí láàwẹ̀ àní mo ní gbèsè àwẹ̀ lọ́rùn dẹ́nu náà ni nítorí pé òyìn bẹ lọ́rùn wa tá a gbọ́dọ̀ pé gbèsè tá a jẹ lọ́rùn àti èyí tá a jẹ àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn ìwé ìṣẹ́ lọ́rùn ọba kò káàrún ní ọ̀tá aláǹtọ́ bí òun náà ló gbèsè eléyìí tí àyẹ̀wò àwa tí eléyìí bá jẹlẹ̀ pẹ̀lú pé ayára wa ní owó ìlà ajalu musamma àbí ayára wa ní nǹkan títí di àsìkò kan pàtó fàtúbù ọlọ́run ní nǹkan tẹ yára yìí ẹ̀kọ́ lẹ̀ gbọ́dọ̀ tí ọlọ́run bá subhanahu wa ta'ala wí pẹ̀lú pé kí àkọọ́lẹ̀ ṣé dandan ni àbí kì í ṣe dandan أو قول الكثير وهي الأمن يبتدي يبتدي ماذا؟ الوجود وني ìpanilá tẹ̀lé nǹkan tí yóò máa túmọ̀ sí òun náà ní pé kí ní yẹn dandan ni. náà ṣùgbọ́n àwọn àfààní wa nínú ìlú kẹfẹ́ wọ́n fi kíkọ àwọn gbèsè tá a bá yára wálẹ̀ wọ́n kì í ṣe ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀rí tí pẹ̀lú ayà ilé tí ọlọ́run bá fi parí ọ̀rọ̀ gbèsè yìí ọlọ́run ní wàyí fóònù àyà sáfàrí ọlọ́run ní tí ẹ bá wà lórí ní àjò pàlámù tẹ̀jì ìjà tí ní tẹ́ẹ̀sì ẹni tí ó bá ní kọ́ nǹkan tẹ yára yín kalẹ̀ ọ̀rùdáàmù mọ̀kúdú lọ àǹkan tẹ ti débò ní ẹnì gbà lọ́wọ́ ara yín pé lágbádá mo fi nǹkan kan débò fún ẹ pé mo fi dúró tà bá sọ gbèsè ẹsẹ tí n bá kọ́ nǹkan tí ń bẹ lọ́wọ́ ẹ̀ mo dání àbí kò ta kò fi mo ṣe gbèsè ẹ ọlọ́wọ́ ayé padì àmì nàbà àbùkù بعضا فليؤدي الذي تمن أمانته أنا أنت بعد وعفة صلاني يا أفاوى جيد الحمد لله أفاوى بشكل من بيوم كانت أنا أنت في أنت أفاوى صلاني يا شكل ကိုရာဖေးဒီကိုပတ်တယ်ဆိုအဲအာရယဂုလုံးကြီးဟောလောဘစိုက်ပြီး kíkọ gbèsè lẹ̀ kì í ṣe dandan. àìjẹ́bẹ̀ ni tó bá yá ọ̀dẹ́ náírà lọ́wọ́ mi ni àwọn òkú èèyàn kan pé ọ̀dẹ́ náírà sí lágbájá yá lọ́wọ́ mi òun ni ó sọ̀rí sí a sì lo àyà tí wa subhanahu wa ta'ala tó ṣàlàyé nínú kò àlò àlò láti fi yanjú kínní ẹ̀ láàrin wa ṣùgbọ́n ó da nítorí pé eléyìí ni yóò jẹ́ kí ọkàn balẹ̀ kò sì jẹ́ kò sì ní fi àyè lẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ onídàmẹ́yàn láti jẹ owó wa níjẹ ìbàjẹ́ nítorí àtìkọ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ní àtìrẹ́ni tó kọ́ àtúntì rí ẹlẹ́rìí méjì bẹ́ẹ̀ ni yóò ṣe wá sí láì pé ṣe mo yáwó lọ́wọ́ ẹ̀ ó wá kò bí yóò ṣe ṣe pé àwọn èèyàn sọ̀hánàlá ògbójú olè ni wọ́n tí wọ́n fún wa fọ́ wọn náà tí wọ́n bá yá ọ̀kan lọ́wọ́ rẹ̀ àkọ́kọ́ náà ẹni pé wọ́n fẹ́ dá padà kò kọ́kọ́ sílẹ̀ ní wọn tàbí pé jẹ́ ń gbé lórí ni ó sì rí pé ibẹ̀ náà ló tọ́ sí kò wá pé ọlọ́run bá dúró dé wọn láti yá lọ yóò ní yámi lówó àbí yámi ní nǹkan báyìí lẹ́mi kò dá padà di ọjọ́ ta bùkátà wa aláàgbé kí ní ìpẹ́jù lágbájá olóhùn máa tán bóyá ó dápọ̀ ọjọ́ tí ó dá padà ní àbí kò tiẹ̀ sọ ọjọ́ tí ó dá padà àwọn ဟောဆိုကြအဲဒီလိုကိကျင်းလို့ဆိုရင်မူရာသူလုံးအခုဆိုရင်ဟိုရောက်တော့ဘလို့ဝဲလို့လူပါတော်ကြလာမွယ်လို့ခေါ်လဲမွယ်လို့ဆရာတော်ကကြည့်မလာလိုက်အခုတော့လည်းရောက်ဘလို့လို့ဒီလိုဒီမှာတောက်နေကိုပြီးဒီဝေးဒီဝေးပြေးရှိပြန်တဲ့ကအာ yóò ṣe ẹ̀mí káyọ̀sí àwọn èèyàn kan bẹ bẹ́ẹ̀ kóníkàlùkù wa lọ́wọ́ ìpín ìgbésẹ̀ eré ìta àjọlọ́ àti ìta jẹ àwọn èèyàn ọlọ́wọ́ ọba yóò fi wá níjọ́gbé làjì àmọ́ tá a bá tán láyé ló ń jẹ́ pé ó ń rẹ nínú hadith tó gbogbo ẹ̀ṣẹ̀ tí ṣẹ̀ ní ìlú ẹni tó kú sójú ọ̀nà tọ́lọ́ tó bá ṣẹ̀ ní gbogbo ẹ̀ wọ́n forí rẹ̀ jìn ẹ̀rọ̀là tẹ́yìn àfi gbèsè tó bá jẹ wọn ní ṣe kí ni wọn ò ní forí rẹ̀ jì yóò yọ gbèsè rẹ̀ kúrò nínú iṣẹ́ rẹ̀ kó tó ní kó wà ìṣẹ̀lẹ̀ ẹ̀wọ̀n iṣẹ́ takuntakun tẹ́nu ṣe tó fi di pé ó tán sójú ọ̀nà tọ́lọ̀ tó jẹ́ pé gbogbo àwọn nǹkan tó bá ń bẹ lọ́rùn rẹ̀ ní ẹ̀ṣẹ̀ ní òun ní fi bí àfi gbèsè nìkan eléyìí yóò máa sọ fún wa pàtàkì gbèsè nítorí náà ó dẹnu kan kó dọwọ́ ẹnu kankan wá àwọn gbèsè tá a jà wọn èèyàn ká tán. bákan náà òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam bó ṣe sọ fún ẹni tí ó yáni lówó nì pé kó ṣe sùúrù títí dìgbà tí ara ó fi dẹ̀yàn ó tún sọ fáwọn náà ká jẹ gbèsè pé ká lọ àmọ́bùlù gani zulu ìtumọ̀ yẹn ni pé ẹni tí olówó àti san gbèsè ní agbára ń bẹ fún láti san gbèsè onígbèsè ṣùgbọ́n ó kàn mọ́ ọmọ lọ lára kò fẹ́ ká ànábì ní àbòsí ni àwọn àfa lọ́wọ́ wa wọ́n wá ní ìgbà wo ó tún di àbòsí wọ́n sọ pé nígbà tí ẹni tí ó ní gbèsè yìí tó bá ń béèrè fún ìyá lágbájá nǹkan tó yá náà ni sán padà táàbì ní nǹkan táàbì san ṣùgbọ́n a pọ̀ láti san ó ti di àbòsí mi ṣùgbọ́n tí wọ́n bá tẹ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀ náà bí wọ́n torí pé wọ́n ti ju rẹ̀ ní lágbájá irú ẹnu wo ni mo fẹ́ fi sọ pé sọ gbèsè mi àgbọ̀n kan náà jọ òní nípa ẹ̀mí àtàlù àdúgbò ìwé ilé tó kún jọ sí wọ́n ní wọ́n lé lọ́wọ́ olówó kan olówó yìí kò ṣe kí ni owó díẹ̀ kan lọ́wọ́ fún bí a bí orí owó yẹn ló kàn á ó wá dọdún kan gbáko ni ẹ̀mí ọ̀sán owó tó kù wọ́n já lọ báwọn yẹn lágbájá owó ah, ni ẹ̀yẹ ní à tẹ́lẹ̀ tí ti gbàgbé ni nǹkan tí wàá ṣe ni pé àpò ẹ̀ lọ́gbọ̀n kan tó wá ti dàgbò léyà ìwọ́n ṣáà ti rẹ̀ wá tó bá ti wá rẹ̀ wá ni àmọ́ bá ti yẹn bẹ́ẹ̀ kó bá rẹ̀ wá láti òléyà kó bá kó fún sẹ́ríkì àwọn tí wọ́n jẹ́ bàbá sẹ́yìn ní àbáwọ̀ tó yẹ wọ́n fìlà pé à ọkùnrin tí ara lé lọ́wọ́ ẹ̀ láì sí ìfún ní owó rẹ̀ tó kù òun ni ó wà fún ẹ̀rọ wa. ẹ̀rọ pé ipò ní agbára tó ní ẹ̀yìn kò jẹ́ sí àwọn èèyàn lè dojú àtàwọn tí wọ́n tọ́ súnmọ́ gan wọn lè kojú ẹ̀ pé káwọn tó lè pé owó lágbájára lágbájá ló dẹ̀ tó bẹ́ẹ̀ ọwọ́ lu ọgbọ́n ta lọ àwọn ẹ̀yìn ẹ̀sùn ẹ̀kọ́ owó rẹ̀ tó owó rẹ̀ tó owó òsì so nígbà míì ní ó máa ń ti ẹlòmíì lójú àbí ó kú tẹlòmíì bá wà nígbà míì kò ní lè kí wọ́n lè béèrè pé lágbájá owó tó jẹ nígbà pa jẹ gbèsè tá a bá tiẹ̀ sí wò ó fara jẹ́ kí ó jẹ́ àwọn tí pé ní o kò tí ì jọra wọn ni eléyìí ni yóò jẹ́ kí ohun ẹni yẹn máa pé fi òun sọ́kàn bẹ́ẹ̀ sì ni anábì sallallahu alaihi wa ó sọ pé ẹni bá yá nǹkan kan ní abẹ́ tó jẹ́ gbèsè ó sì kó wọn sọ padà ọlọ́run ọba yóò ràn ọ́ lọ́wọ́ láti bà kan ṣùgbọ́n ní tí ó bá yá nǹkan tó jẹ gbèsè tó lẹ́nu pé òun ò ní dá padà òun ti lo lórí náà ìwé ni bẹ́ẹ̀ kò ní rí kan náà ni tó yóò sì di ẹ̀ láti fi àmọ́ ọlọ́run wọn sọ fún àwọn ọ̀tá alá gbogbo àwọn gbèsè eléyìí tó ń bẹ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà kó ràn wá lọ́wọ́ láti lè san èyí tá a jẹ ọlọ́run àti èyí tí a jẹ àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn. ọlọ́run wọn tó sáré wọn sáré ó ní tẹ́ ẹ bá yáwó lọ́wọ́ ara yín bí àsìkò kan nìyí fàtòwú ẹ̀kọ́lẹ̀. nítorí náà ó da àwọn tẹ́lẹ̀ ìwà ọ̀bá balẹ̀ lórí a ṣe lágbájá wo àmọ̀ mi mọ́ ni ìpàdé náà ni akọ́lẹ̀ àlìkọ́lẹ̀ àwọn tá a ń fi àmọ́ náà bá lókè lágbájá ní ìbádàmbá lọ́wọ́ rẹ̀ rí àlèfàwọn yẹn rẹ̀ àti pé kéèyàn kọ gbèsè àgàgà tó bá lè bọ́ gbowó tó láwù tó tóbi nítorí pé ẹ̀yin ò mọ̀ ọjọ́ tí ọlọ́wọ́ ọba ló kéèyàn sọ́dọ̀ ẹni tó jẹ gbèsè ní nígbà míì tó kù bá kú tí wọ́n sọ pé ẹni tó bá jẹ ń gbèsè kó wá sọ òun ta ní òfẹ́ yọjú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní wọn ní fẹ́ yọjú pé lágbájá jẹ ń gbèsè ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ẹni ẹ lè má gbà pa pé kó yàn náà tí wàá lọ báyìí ó lè tún máa ṣépè fún un lọ pé irúkú irúkú irúkú olè wà wà ní àbí owó tó wà lọ́wọ́ ẹ̀ so ṣùgbọ́n nítorí pé ojú ń tì táyọ̀ máa rò pé a ó ṣàrúgbó ti kú so kò ní lè jáde bẹ́ẹ̀ sì ni ó lè pa á lára tí ò bá gbowó yẹn ṣùgbọ́n tí ẹni tí ó bá jẹ gbèsè ní tó ń ná sí ni lápọ̀ọ́lẹ̀ pé òun jẹ lágbájá ń gbèsè sẹ́ni ẹ bá tiẹ̀ fọkàn tán fún nàní lápọ̀lẹ́ gẹ́gẹ́ bí àwọn àhàdíìsì tí ó gbà wájú nígbà tá a sọ nípa wàsíyà tí a lọ́dún sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ mọ̀sálà ó sọ pé mùsùlùmí kò gbọ́dọ̀ tún wá lẹ́mẹ́ta ni àgbéjẹ́ pé wàsíyà rẹ̀ tó tóbi àbáwọn owó tó tóbi tá a bá kọ́lẹ̀ táwọn ẹlẹ́rìí wà fún kò ní sáàríyànjiyàn níjọ iwájú eléyìí náà ìpè àkíyèsí kó tún máa bá ẹnìkan kan wá nípa àwọn táàjọ̀dá nǹkan papọ̀ àjọ̀dá bísínẹ́sì papọ̀ ni kìíní èmi nìkan kan mo ní àjùjọ ní ni ẹ jẹ́ kí kó ní àwọn dọ́kúmẹ́ǹtì èyí tí ó gbìmọ̀ pé lágbájá òun nìkan pálú da ní wọ́n ti jọ ní ni nítorí tí àwọn èèyàn ti lura wọn lórí àwọn afárá méjì kan bẹ tí mo forúkọ bọ àwọn méjèèjì ní àṣírí wọ́n ní èèyàn kan bẹ nílẹ̀ òkèèrè bí a ní Saudi òun rówó nìyí ó ń tẹ̀ díẹ̀ sí èyí tí ó wà ní nàìjíríà ẹjọ́ máa fi kọ́ ilé tí ó wọ́n ní èyí tó ń bẹ nàìjíríà wọ́n ló gbẹ̀sẹ̀ ní bí wọ́n bí ó sọ tó ọlọ́run mọ̀ ṣùgbọ́n kí la fẹ́ ló ń bẹ ni pé eléyìí náà òṣìṣẹ́ máa tẹ̀lé láàrin àwọn èèyàn. တို့တာပေါ့ပေါ့ကိုဘလောက်ဝင်ရည်တို့အောင်ပြေဟိုမောဟိုမောဘယ်ဝန်ဆောဟုတ်တယ်ဗျဒီလိုသူကိုနင်းကတာသူကပြီး claim ကင်းရဲ့ဒီလိုလားဒီတော့ဘာတင်ပါဝင်ရည်ဒီကုဒါကိုဘာတဲ့ပြန်တာပေါ့ပေါ့တာဒီကိုလေဂျမ်ပါဝါသူဘာတီဘောဘူးသူဘင်းကာမခေါ်လေ nítorí pé àgbọ̀ ọ̀tẹ̀ kọ̀kọ́ ṣùgbọ́n ọlọ́run lè pe ẹnìkan sọ́dọ̀ nínú àwọn méjèèjì àwọn kankan lè ṣẹlẹ̀ káwọn mọ̀lẹ́bí dúró pé rárá kò sọ fún ẹ pé àwọn ti jọ ní òun nìkan náà la bá díẹ̀ tò eléyìí yóò bí wàhálà bẹ́ẹ̀ sì ni àṣetọ́ọ̀nì ni mo ń sọ fẹ́nìkan kan pé àwọn ọmọ ọ̀yá ọ̀hánàlá tó bá di ọ̀rọ̀ mọ́sáàbù ní appearance àwọn èèyàn ní ẹ máa lò wọn gẹ́gẹ́ bí mùsùlùmí alùsùnà sálàbì ọ̀rọ̀ kàfíìnù ọ̀rọ̀ tajìnà sí bídà tajìnà sí ṣínkù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè yege ń bi àwọn eléyìí ìwọ́n bá ti gbà owó jọmọ ẹlẹ́nu ògbójú sókè pẹ̀lú ẹ̀fẹ́ mọ àbá àgbọ̀ bàbá àfa yẹn gan lábẹ́ òfin à àfa yẹn lè pẹ̀lú bá ń ba wàhálà á fi gbà lórí. àfa kan wọ́n sọ nípa ọmọ ọ̀yá kan pé àwọn kúrú kan fún pé owó yìí bá ń fi ra àfa yẹn náà wò pé kóun kóun ṣe bísínẹ́sì kájẹ ìjókòó ká máa jókòó ti mọ̀ yìí ká ẹnìkan kalára àwọn kan tí ó ní àmọ́ náà. táàbù pípé òkè ìwọ̀nba tẹ́jì tàbí ìwọ̀n náà bá pọ́nlé púpọ̀ tí ó ti pé àmọ́ náà yẹn náà ní o ṣùgbọ́n yóò pé àmọ́ náà yẹn pẹ̀lú pé èrè tiwa náà kò ní fi dùn wá. wọ́n ní ọjà rẹ kí ni tí ó ń yá wàzà ẹ̀rọ̀bá ẹ̀rọ̀bá ẹ̀rọ̀bá àtòjú wà dèrè títí di ìgbà tí wọ́n sọ ẹ̀ fún mi èmi ò mọ̀ bóyá tó ti gbowó lọ́wọ́ ṣùgbọ́n ó túmọ̀ sí pé àgbà tó ìgbà tó ń sọ̀rọ̀ yẹn ní ọdún ti tábì àti owó àdèrè kò sí nǹkan kan nítorí náà ẹ má jẹ́ kí owó kó ba ọmọlúwàbí wa jẹ́ àwọn tá mùsùlùmí àgbà tá a náà. nítorí pé aláwọ̀ sọlọ́lọ́hùn àlẹ́ ọ̀sánlá ó ti sọ fún wa pé láǹtẹ̀mú ìtànásùn àtà tẹ̀tẹ̀kùnmílá oríṣiríṣi wà ájẹ̀lẹ̀ ẹ̀rí ní gbọ́ ní ní kú àgbéyá pé ni àìsìkì rẹ̀ nǹkan tí ó jẹ tí ó mu àti ọjọ́ tí ó lò nílé ayé títí tí ó fi pé nítorí náà àìsìkì rẹ̀ nìyí tí ó jẹ́ tiẹ̀ ọlọ́run ọba ó ti kádàrá ẹ̀mọ́ ẹ̀ láti wà tó ti wà nínú oyún nítorí náà má lùyàn lórí nítorí pé kò fẹ́ kówó jọ ọlọ́run kò ṣàánú wa ọlọ́run ní ẹ̀kọ́ lẹ̀ wọ́n yẹ tó bẹ́yìn náà kò ká dìbò dè láàbì ọlọ́run ní ẹni tó jẹ́ káàdìbò ẹni tó mọ nǹkan kọ nìyí kó ṣe kí ni kó kọ́ lẹ̀ láàrin ẹ̀yìn méjèèjì pé lágbájá ọmọ lágbájá ó yá nǹkan báyìí báyìí lọ́wọ́ lágbájá kó ń jẹ́ à kí ni wọ́n ti pè ẹni tí ó jẹ́ no òun kọ́ lẹ́lẹ́rìí òun kọ̀ọ̀kọ̀ kọ́ lásán ni àyè ń bọ̀ wá tẹ́lẹ̀rìí ẹ̀rí ibi tí ọlọ́run bá fi hàn owó tààlà tó dáàbò bo dúkìá wa dé nítorí pé nǹkan tí àwọn nínú àwọn nǹkan márùn tíṣẹ̀ rí àfẹ́ wá dáàbò bo ọ̀run náà ní kí ni dúkìá wa sọ́ọ́lọ́ ní kẹ́nìkan kọ́kọ́ wà tí ó dúró lẹ́nu tí ó kọ́kọ́ kọ́ lẹ̀ lásán ó ní kó sì sọ́ọ́lẹ̀ pẹ̀lú déédéé ni kó ń lọ máa wò pé hundred thousand kàwé jẹ́ ń bá million síbẹ̀ síra tí yóò bá gbàgbèsè àǹtà hundred thousand ẹ̀yà mi àkìlọ̀ jẹ́ one million ní orí nǹkan tó wà lóore ẹwà ẹwà ẹwà ẹwà bá a kà one million lélẹ̀ tí ó máa wù. ọlọ́run fún un náà kọ́ pẹ̀lú pọ̀ ẹni tó mọ nǹkan kọ yìí òun gbọ́dọ̀ kọ́ pé òun ò ní ṣe kí ni òun ò ní kọ́ gẹ́gẹ́ bí ọlọ́run ọba subhanahu wa ta'ala bó ṣe fi màá kó ń mọ ọkọ. eléyìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe kìíní lọ́wọ́ ayàn lórí ẹni tí òun mọ nǹkan kọ́ tá a pè fún wa bá wa kọ́. ọlọ́run ní wọ̀lá ayá àbà kò gbọ́dọ̀ pọ̀ ṣùgbọ́n ní ayà yìí ó dàbẹ̀ ní ayà aláwọ̀ bá tí ọlọ́run bá sọ pé wà á dín sàmà àṣàlọ lọ́rùn ilé ìrẹ́ náà ṣe dáadáa gẹ́gẹ́ bí ọlọ́run bá ti lè ṣe dáadáa sí pẹ̀lú pé láàrin àwọn èèyàn ìwọ mọ ọkọ òmọ̀ọ́gà wọ́n wá pè é pé kó wá kọ gbèsè táwọn fẹ́ ìwọ náà gbọ́dọ̀ bu orí ọlọ́run ọba mọ́ra orí tọ́lọ́run ọba ṣe fún ẹ ìwọ náà fi àtàǹfààní fún àwọn èèyàn ṣùgbọ́n yẹn ní ṣé aṣọ tó gbogbo nǹkan náà ni kò máa pọ̀ rárá lápòjú ń sìn èèyàn fẹ́ kú bú ọtí mẹ́wàá fún èèyàn pé ó ṣe mo fẹ́ kú bú fún láwìn pé kó fi bẹ̀rẹ̀ ọtí ẹ̀ tó bá yá kó da padà ẹ bá kọ́ ẹ̀ ṣé wọ̀láyà bá ká tìbù tí a lò mẹ́ rárá àbáwọn kan míì náà tó jẹ́ àwa àbáwọn kan nípa pé a rìbá lélẹ́yìí pé eléyìí fẹ́ fi hundred naira gba two hundred naira ni àlùṣe kìíní àlùkọ́ ṣùgbọ́n tí ò bá ti sí. nǹkan tí ó ní ká má kọ́ àgbọ̀dọ̀ má kọ́ ọlọ́run wọ̀lá ẹ̀yà àbàtà ti gbọ́n ayé ẹ̀kú bàtàmà aláwọ̀lọ́ fẹ́líọ̀tù ọlọ́run kó ya kọ́ ni ẹ̀rí ma ko olorun wole lórí rẹ̀ kó ya kọ́ eri doto rẹ̀ ní wàlúùlẹ́m lẹ́bi àlẹ́yìn ìlhàkú lẹ́bi lebi yìí lọ́pù àrọ́bà ó dàka bá tó kọ́ gbèsè eléyìí tí àbí nǹkan kan tá a yára wa nìkan bá fẹ́ kọ́ lẹ̀ báwo ni a ti ṣe ọlọ́wọ́ bá tún ṣe tẹ̀sí ìlú ẹ̀ níbi kí ni àlàyé tọ́lọ́wọ́ bá ṣe ó ní pé wọ́n yóò lé ní lẹ́rìí àléyìn àpò ẹni tí ìwọ̀ ń bẹ lọ́rùn rẹ̀ òun ni kí ó di déètì nǹkan tó ń kọ́ òun ni kó wí jáde lẹ́nu nǹkan tí ẹnu tí ó kọ̀ nǹkan lẹ̀ tí ó kọ̀ lẹ̀ òun ni kó wí jáde lẹ́nu ìtumọ̀ rẹ̀ ni pé mo yáwó lọ́dọ̀ ẹnìkan mo yáwó lọ́dọ̀ àgbòròdáàkì lápèjúwe ta ni yóò pe nǹkan tí ó ń lẹ̀ fún ẹni tó fẹ́ kọ̀ọ̀kan lẹ̀ èmi ni mo wà gbọ́ lọ́nà tó bá ti gbà mí lọ́rùn tí ò ní sí àbòsí mẹ́ pé èmi ọmọ lágbájá èmi lágbájá ọmọ lágbájá níjọ́ báyìí báyìí mo yá hundred thousand lọ́wọ́ làkàtẹ́gbè lórí pé màá san níjọ́ báyìí yóò ṣe kí ni yóò ti kọ́ ọ lẹ̀ òun ni ó pè é jáde lẹ́nu nítorí pé ẹni tó yáyàn lówó ní bàbá ní kó ń pè jáde ó lè ṣe kí ni ó lè ṣe àbòsí pẹ̀lú pé kọ́ báyìí báyìí báyìí báyìí báyìí yóò wá di pé onígbèsè ó ń fi hàn gbà tí ìnira fún mi ni ni mo ṣe wo pé nǹkan tó ń pè yẹn náà màá bá gbà wọlé nítorí ẹni tó jẹ gbèsè gangan tó fẹ́ yá nǹkan nì lọ́lọ́run ní kó pè é jáde fẹ́ni tí ó kọ́ lẹ̀ tó bá ti pè é nì tó ọlọ́run ní wọ́n yẹ tẹ́kìlá àwọn wọ́n lẹ́yìn kan nínú ṣe ó ní ìwẹ̀ ń bẹ́ẹ̀ kó lọ yà para ọlọ́run ဝလာယဖတ်မင်းဟူရှိအာကုဘောကုဘောဒင်းကဖတ်နင်းဝဲတရားပါတော်တဲ့ဒီတကောတကောသူကြည့်ဆိုအလေးမျိုးကုဘောဒရှိဆန်ရှာနာဘယ်ဝလာယဖတ်မင်းဟူရှိအာကုဘောဒင်းဖတ် فلوه منه فإن كان الذي عليه الحق سفيعا أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعبد أرني نقاميني أرجك الذي عليه الحق أنت أبن أنت وبلوي ذلك يعني أنت بديك tó ń bẹ lọ́rùn rẹ̀ tó ń ká àrùn tàbí án tó ń bá jẹ́ ohun bọ̀ àwùjọ ìfàn àdójì kí ni ó jẹ́ ọ̀lẹ́ àwùjọ àrùn tàbí ẹ̀yìn mélòó fàìdílé kò lágbára láti lè pe nǹkan tí Ah, ó ṣe kí ni kò lè ṣe ìmúláwùyẹ kò lè dídéètì nǹkan tí ah, ó yá ìyẹn bóyá ó jẹ́ tí ó lè sọ̀rọ̀ bóyá tí ó lè sọ̀rọ̀ lápèjúwe so ó ní irú ẹni bẹ́ẹ̀ ẹni tó bá jọ wà nínú rẹ̀ ìyẹn ni pé ẹni tí ó já lójú rẹ̀ òun ni ó ṣe kí ni òun ni yóò pè jáde pé lágbájá ó yá iye báyìí lọ́wọ́ tàmẹ́bí níjọba níjọba yóò sì san ní ọjọ́ báyìí àwọn ọ̀dọ̀ ẹ̀yìn ìpàdé àbí ó jẹ́ ọ̀lẹ bóyá ó jẹ́ ọmọdé àbí ẹni tí ó jẹ lágbára láti lè sọ̀rọ̀ bóyá ó jẹ́ aláàárẹ̀ tó yíwà nípò àárẹ̀ ní sẹ́kùn ó kàn fẹ́ yáwó náà ni a fẹ́ yá lówó láti lè fi ṣe ìwòsàn fún ni so àbúṣà jẹ́ ọ̀lẹ tí wọ́n kókò lágbára láti lè pe nǹkan yẹn jáde ní ẹni tí ó pè jáde òun náà ni ẹni tí ó jẹ́ wà nílùú rẹ̀ ọlọ́run wọ tẹ́ṣìlú ṣẹ̀rì ìdẹ́yìní nílùú ìṣàlẹ̀ ọlọ́run lẹ́yìn àti eré ìbá ti ṣẹlẹ̀ àti lé sáájú àti lẹ́ni tí ó ṣe kíni ẹni tí ó kọ̀ọ̀kan lẹ̀. àwa rí àwọn méjì tí wọ́n jẹ́ ní tí ó yára wọn ní nǹkan ẹni yìí òun ló lówó ẹni yìí òun ni wọ́n fẹ́ yá lówó ọlọ́run pẹ̀lú pé ẹni kẹta ti wà bẹ̀rẹ̀ náà ká tún mọ́ àwọn méjì kíni tí wọ́n ṣe kíni tí ó jẹ ẹlẹ́rìí ọlọ́run ní wọ́tẹ́ṣìlú ṣẹ̀yìndéyìí ní ìjàlè àwọn ọkùnrin méjì ni ó ń ṣe ẹlẹ́rìí ó túmọ̀ sí pé níbi ní ọkùnrin ló gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́rìí tí ó bá wá sí ọkùnrin kan tí ó sọkùnrin méjì tí ọkùnrin ẹyọ kan náà ti tó rárá ọlọ́run ní fàílàrí àkúrùnà ọ̀rọ̀jù lẹ́yìn ní àhá wàwọ́júlú fàwọ́júlú wọ̀wọ̀ àdáni mímọ̀ tẹ̀gbọ́nà mínà ṣùhàdá ọlọ́run ní tí àfi ọkùnrin ẹyọ kan ó ní wọ̀mọ̀ àtàní fàwọ́dúró wọ̀mọ̀ àtàní yóò wà ní pé ọkùnrin kan àti obìnrin méjì mímọ ìtàǹtọ́wùná nínú ṣùkàdá nínú àwọn tẹ yọnú sí lẹ́lẹ́rìí pé kí wọ́n ṣẹ̀rí lórí àwọn nǹkan bẹ́ǹtì a ń pèrè ìṣẹ́ ọlọ́wọ́ bá tó tààrà owó tààrà tó gbé kalẹ̀ yìí ìdáàbòbò ńlá ni fún dúkìá wa nítorí pé lẹ́yìn bàtà àtìrẹ́lẹ̀ kẹta ẹni tó jẹ́ káàkiri òun lè gbàbọ̀dì kẹ́nìkan nínú àwọn méjèèjì kí wọ́n lọ padà bá lẹ́yìn pé nǹkan tó kọ́ ni lọ yìí ẹmọ tí láyé ìsìn báwọn àwọn ẹ̀ṣẹ̀ máa ń ṣe ẹni tí ó ní nǹkan lè òun ni ó ṣe kí ni ni ó lọ sí ọ̀dọ̀ lọ́yà yóò wá sọ fún lọ́yà pé pípíà dọ́kúmẹ́ntì báyìí báyìí báyìí báyìí báyìí báyìí so lọ́yà ló wá pípíà gbogbo àwọn kìíní ọ̀rẹ́sìlá lẹ́yìn wá àgbà náà yóò kọ́ wa mú ìwé báyìí ni pé gbà juwọ́lù èyàn wá wò dà kí n juwọ́lù tààrù juwọ́lù nígbà tó wọ́n rẹ̀ ìwọ́ nìkan ló ń lówó àpàlẹ̀ àwọn òfin ní ìmọ̀ àbẹ́ pé òní lọ́ṣọ̀ ọkọ̀ ìwọ́n náà fún wa juwọ́lù ó tẹ̀lé máa wà láwọn kò kàkọ̀ ṣáàtì táìsì báwo ni wọ́n ń ṣe táìsì nǹkan tí ò ní ṣe kí tí ò ní kà tí ò ní mọ nǹkan tó wà ń bẹ̀ so tó bá ti wá mú kìíní yẹn tó bá ti táyì sí tán so ó lè jẹ́ kóun náà ló máa wá ẹlẹ́rìí lágbájá wá ṣẹlẹ̀ sí tó ti parí nù kọ́pì tiẹ̀ dà ẹlòmíì ò ní fún ọ kò ní fún ẹ ní kọ́pì tiẹ̀ kọ́pì agreement ṣe ṣe ṣe nù bẹ́ẹ̀ sì ni eléyìí ò lẹ́tọ̀ọ́ ìwọ tó fẹ́ gba nǹkan nù ìwọ ló sọ pé bàbá bàbá bàbá ẹni tí ó bá kọ́ tó jẹ́ káàdìbò yín nù kó máa kọ́lẹ̀ fẹ́nọ́ọ̀sì máa ti kí ni kó lọ wà níjókòó ẹ̀tọ́ nìkan kó lọ wà níjókòó káwọn ẹlẹ́rìí náà sọ̀rọ̀ sí níjókòó yẹn náà ìlàgbọ́dọ̀ bàbá bàbá bàbá kọ́mọ nǹkan tẹ pa tẹkùn lọ́sùn fún lọ́sùn pa kò ṣe pé ẹ̀kọ́ lọ pé kọba sáìsì kìíní tó kí kìíní àwọn èèyàn máa fi ń lo àwọn lórí ni pẹ̀lú ìní ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó sọ pé wastashhidu shahidayni min rijalikum àwọn ẹlẹ́rìí méjì nínú àwọn èèyàn ní àánú ọkùnrin ẹ̀jẹ̀ kí wọ́n ṣe ẹ̀rí sí kódà káàbà ẹlẹ́rìí méjì ńkọ wọn ni fàwọn ìlú ìwọ́n máa dá ní àwọn àwa ọkùnrin kan àti obìnrin méjì níbi òun ni àwọn àbá ń fẹ́ pé obìnrin àbí ọkùnrin ni ó lágbára ju ọkùnrin lọ ọkùnrin ó ní bí ni ó ní ọlá ju obìnrin lọ wẹ̀lẹ́ ìsàdákàrú kàlùkòsà kàlùkò rẹ̀ jọmọ́ ẹ ẹ tó sọ gbọngbọn ẹ tó sọ ọkùnrin àbúgbìn obìnrin obìnrin ó túnmọ̀ sí pé omi tó bá sọ́gbà wọ́n ti máa ń kàlú the woman can do better ìwọ̀n ló gba ìwọ̀n ni òkú ẹ̀yọ̀ ni woman will do better kankan obìnrin náà ló sọ pé wọlé ìṣẹ̀dákarú kàlùkùtà àwọn tó fi gbàgbọ́ lórí ayé wọn yẹn tí wọ́n ti ń tọ́ra wọn àá ọkùnrin obìnrin ọ̀lẹ́ ìsọ̀dákọ̀ ìsọ̀dákọ̀ obìnrin òṣìkín ọkùnrin ìdàbí obìnrin ṣàhà nítorí náà a ń gbé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ṣẹ̀rí àní lọ́nà ti gbé ọlá fún ọkùnrin ọkùnrin bí obìnrin lọ nínú rẹ̀ náà ni àyà ni ẹ̀rí ọkùnrin kan ni ó ti léde ẹ̀rí ọkùnrin méjì Akínúmìwá, Ànábì sallallahu alaihi wa sallam nígbà tó ń sọ fún àwọn obìnrin pé kí wọ́n máa fún fún ọ̀pọ̀lọpọ̀ sọ́dá kọ̀ọ̀kan láì báwọn ti sọ́dá kọ̀ọ̀kan. Wọ́n á sọ pé nítorí pé òun pé lọ sí sọ́ọ̀tù Áfírí wàdí wọ́n jẹ́ ẹni tí làákẹ́ni wọ́n dúkù ní tí ẹ̀sìn wọn náà ti dúkù. Èsì tó fi fún wọn ni pé nítorí pé ẹ̀rí ogun méjì ni wọ́n ti ní bí ẹ̀rí ọkùnrin kan ẹlẹ́kejì náà ẹ̀sìn wọn tún dínkù ọkùnrin sì sábà pè pé lágbájá wá fi hàn tó bá ní òun nínú kíláàsì tó bá jẹ́ ọmọdé tó bá jẹ́ níta lè wá òkú ní àwọn òkú kó ní ìrùn kí ni bọ́ sí tó bá jẹ́ obìnrin ni kíláàsì tó àádà tẹ̀lé lọ sí tọ́ọ̀tù bí ìyẹn àwọn kan dín lẹ́tù fọ́dísì lẹ́tù tó wọ́n pé torí náà ọkùnrin ojú obìnrin lọ tó inṣáàlá yìí tí a ti tó ní wáyà àmà tó ń tẹ̀síwájú àkóyọ̀kọ́ rẹ̀ lára tó lẹ́yìn wọn جزاكم الله خير جزاكم الله سبحانه وتعالى شيء شبه لكم في أشعال اليوم ಅದರ ಭವಿಷ್ಯರಕ್ಕೂ ಆತ್ಮಿ ಸ್ವಾಮಿ ಇರಬೇಕು ಹಾಗಾಗಿ ಒಂದು ಚೆನ್ನಾಗಿ ಹೇಳ್ತೇವೆ ಇದು ಸ್ವಲ್ಪ ಕಾಫಿ ಉದ್ಯೋಗ bákan náà wọ́n tó jẹ́ kó lè wà wípé àtàrí ìgbà tí a padà lọ́gbọ́dọ̀ Allah subhanahu wa ta'ala gbogbo tàbátà máa ṣe sáàmà ṣe ìbẹ̀rẹ̀ lọ sí ìbẹ̀rẹ̀ lọ sáàmà ṣe gbogbo tàbátà pátápátá gbogbo ẹ̀lú ju wa ìjọba tó wá nílé tí a ṣọ́ra sí láyé káàdì bá ilé gbọ́dọ̀ ọlọ́wọ́ àbẹ̀lá àbàrí ìṣẹ́lá tọ́lọ́ níbi ti wọ́n rọ̀ wọ́n rẹ̀ nípa àwọn oríṣiríṣi àwọn ìgbóyè fún wa nípa ọ̀rọ̀ dé nípa gbogbo àbẹ̀lá àbàrí ìṣẹ́lá tí ó rẹ̀ gbọ́ lọ́wọ́ sọ́nà tọ́lọ́ àti tí gbogbo àti níbi ìlọrin fún àbàrí ìṣẹ́lá tó wá tẹ̀lé jọ àti máa ṣe wá lẹ́yìn tó kú tẹ̀lé àdẹ̀dẹ̀ aláwọ̀ sánà ìtara lójú dáadáa ní kílẹ̀ ẹ̀rọ ọkọ̀ ojú ìpè rẹ̀ ṣùgbọ́n àfẹ́ tí wọ́n ti bá wa sọ̀rọ̀ sabari béèrè ní lórí àbí lórí àwọn ìdájọ́ ìdílé ọkọ̀ béèrè àyẹ̀dẹ̀ fún aláti béèrè ọ̀bọ̀lá béèrè ìdáná ọbalámúlà obìnrin ìyá bọ́lá jẹ́ one two. Ìjọba àwọn ọmọ kan, àwọn ọmọ kan ti gbà. နာမည်ရှင်ကိုသိချေတယ်အဲမမန်ကိုအရေးကြီးအောင်ပြောတာကိုသူတို့ကြည့်လာတော့ဒီဒီသူရှင်တို့ကိုဘောအောင်ကိုရရှာလို့လည်းဒါမှမဟုတ်ဒီဟိုလာအပြလို့ပြောတာကိုအာဒီမှာအဲ့ Bọ́lbọ̀. Ẹlẹ́ẹ̀kejì ဒီမှာလည်းဒီလိုဟင်းဆက်ပါမယ်ဒါကြောင့်ဒီရှိမှဒီဘက်ရဲ့ဒီရှိမှဒီလိုလေးရှိနေလို့ဒီပုံစံဒီစိတ်ကပါဘူးဒီလိုအဝိဇ္ဇိဒီကဲကဲကိုဒီရံရဲ့တင်လာတာကိုရောဝါကိုရှေ့ကိုဒါကဒီဒီမှာဘုရားသွားတာ အောင်ပါလို့ကျွန်တော်ဒီဒီပေါ်တော့လေးပြောရပြီးတော့ပြောရမယ်။ဒါမှမဟုတ် الحمد لله والصلاة والسلام على رسول الله أكيا وفاتي ومثلا كان الله سبحانه وتعالى في أشهد لكم أبا الله الشيخ سعود أبو البزار ကျွန်တော်ကဒီဒီကီယာလို့ပဲနာအာဒီဒီအဘိဟိုဒီအဲဟုတ်ကဲ့ကိုခဏလေးကိုတက်တယ်လည်းပေါ့နာကျွန်တော်ကဒီဖိုင်ဘုရားကြီးကိုဆိုပြီးကိုကိုကိုဒီလောက်လည်းဖြစ်တော့ဟုတ်ကဲ့ဒီလိုလောက်ဟောတာလို့ Ah, náà eh, ní tòótọ́ ó wà nínú àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìlàlàáfíà rẹ̀ ah, èmi ní dáùtù lórí òbí mọ́ ìlàlàáfíà rẹ̀ ah, ó wà nínú tẹ̀síwò ìwọ̀n ti tẹ̀síwò tí mọ́dàkùn mo ti kàn rí ṣùgbọ́n sí ọ̀rọ̀ yẹn tí ó ní àlàáfíà bí kò ní àlàáfíà ní ìlú ọ̀rọ̀ èèyàn náà tó fa ó ṣe ó jagun fún òdìdí ẹgbẹ̀rún ọdún nì àbí ẹgbẹ̀rún oṣù náà ó wá di pé àbí báwo ni. Ìgbà pé ó jagun jọ̀mọ̀ lọ́hùn ẹgbẹ̀rún oṣù ti wá ń narí ẹ lọ́wọ́ bá mi sọ sábàbù nìyí ni ìlànà ìlànà ti kọ́ pé náírà ti kọ́ ju sẹ́yìn ní alìsà náà. náà ìbéèrè ẹlẹ́kejì. ẹ dólẹ̀ tó máa wà lọ́dún fún bí a tó wá méjì pé fún ilé ẹ̀rọ pé màdá ṣùgbọ́n àwọn ọ̀dọ́ fún bí kí ni tí ò ní ẹ̀rọ ẹni tó ń wọ aṣọ tó fún pẹ̀lú ẹni pé ó fẹ́ fi sun náà àbí. mi ò mọ̀ pé wọ́n náà máa tó dáa. ẹwà ẹwà ẹ̀hìn bí oní sùn ó mọ̀ pé kò dáa kò ní gbà. ìdílé mi láti ṣe máa ń lókè. ọgbọ́kùnrin àbí lóbìnrin. ó dà àwọn méjèèjì ló pàrọ̀ wọn. nǹkan tó bá ti ní kò dáa nìyí kò bá tún náà ni èyí tó lójú ṣe mùsùlùmí òun náà kí ó gbèrú e sílẹ̀ kó má lè bẹ̀rù káwọ́sọ tó fòyè ìgbàgbà àbí tí ó máa ṣó ṣepò àwọn ènìyàn àgbà lóbìnrin èèwọ̀ tí èèyàn gbọ́dọ̀ gbèrú e sílẹ̀ átàkù bá jẹ́ ìjáàbù tí àwọn alọ́dàbù ti kó wá fún kó wá gbẹ mára jẹ́ pé yóò máa ṣó ṣepò ara rẹ̀ ìyẹn ni èèwọ̀ nítorí pé ìjáàbù ni jẹ́ nǹkan tó fẹ́ tí yóò bo ojú ara. ẹlẹ́kẹta ẹ̀yìn lọ́wọ́ lórí ẹ̀ látara ìdáàbò tí ti ṣe ṣe rántí ọlọ́pàá máa ń lo òbí rádà àti ìgbẹ́ni kámpọ̀tì náà. aláwọn fẹ́ gbé mẹ́ta ló láàyè rádà láti máa lo ìṣáàbù lọ. ní kò ṣe ń wò ó nù ọ̀pọ̀lọpọ̀ nítorí wọ́n sábẹ́rù ìjà kí pé jáde rẹ̀ ní sábẹ́rù bá fẹ́ àdíkè nílẹ̀ ní ọlá ẹ̀fẹ̀ máa rí bí àwọn ènìyàn yìí. ṣùgbọ́n àpàtúlẹ̀ ní lọ́jọ́ kan tó lẹ́ gbé. ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yín pọ̀ pé ó ṣe é ṣe kí àwọn ìlú náà níbi ẹ̀kọ́ lọ sí ìdíje. ẹni ká sọ pé ọlọ́run tó máa ń gbé ọ̀nà ọ̀tọ̀ ọ̀rọ̀ ìgbésẹ̀ tí obìnrin bá ti lè lo nǹkan tí ó bo gbogbo ara rẹ̀ ní tí jáde rẹ̀ ti tẹ̀ tí a kò máa ṣe ara rẹ̀ lẹ́nu ẹ fi kílówọ̀ sábẹ́lẹ̀. lára ṣòkòtò sábẹ́ẹ̀ ni àwọn àbá ní ọ̀rọ̀ ní orí ẹ̀ ṣéwù ní ọ̀rọ̀lọ́wọ́ tààlà àwọn fáàmì náà wọ́n tako wíwọ ṣòkòtò fún obìnrin kò wá wọ sí abẹ́ ìjáàbù so ó lè jẹ́ pé nínú àwọn fáàmì àwọn lè gbà wọlé ṣùgbọ́n kí obìnrin kó jìnà sí ọ̀run ọ̀fìn ìgbàgbọ́ ọlọ́ọ̀tọ̀ rẹ̀ ẹlẹ́gbẹ̀ta tún náírà one naira two naira five naira gbogbo ẹ̀ náà pèsè ní ṣàlù rẹ̀ tó a gbọ́dọ̀ máa fojú kéré àwọn ìtàn pèsè ní pèsè ń jẹ́ tí wọ́n bá jẹ́ pé ẹni tí ó máa gbàgbé nǹkan nìyí so kò máa kọ́ ọ́lẹ̀ tó bá sì pé òun lè òǹráyà ti máa kọ́lẹ̀ kó òun jẹ́ni tí ó máa ní gbèsè lọ́dọ̀ àwọn èèyàn táwọn èèyàn máa ní gbèsè lọ́dọ̀ rẹ̀ pé òkè ìfà tẹ́ra ni twenty naira ni èmi fẹ́ gbà ẹ̀yin fẹ́ gbà thirty naira ó dà ẹ̀yin owó dání so òun á tẹ̀sà rẹ̀ free so òun náà wá lè ní lẹ́nu pé gbogbo ẹni tó ń bá gbàgbé owó ti owó sí lọ́wọ́ táwọn náà ò sì wọ́n ti fún òun ní owó yẹn ní òun so irú ẹni yẹn ni ó ti tẹ́tí àmì ó ti gbé ẹ̀mí ara rẹ̀ ó ti fi onítọ̀run náà. Olùdó òwe ìwé ó dá kí ya kí wọ́n ti dá Àwọn bíbà. àìní rìbá eléyìí gangan ní rìbá kò sí méjì ńlá pé rìbá lélẹ̀ kò sórúkọ méjì tí a pè ju rìbá lọ so kò dára ẹni tí ó bá ti ṣe kó bẹ̀rù ọlọ́run kó jáwọ́ ní so tí ọba yá fi fi padà òun ni

ẹ wọ́n ṣe lẹ́ṣọ̀ lọ́wọ́ ẹgbẹ́ padà. Thank you ẹni tó bá tẹ̀ ń tẹ lówó yìí ní ọ̀tún tí ọ̀jọ̀ láwọn yìí èèyàn jẹ́ tiẹ̀ wò báyìí lọ́jà ó tẹ̀ ń tẹ̀ tó ti padà